ọwọ́ akọ́rẹ̀ àti náà jọkọ̀ òbí ọlọ́ akọ́rẹ̀ àti náà ya àti náà fún àrùkọ ọlọ́run ọba ya ọlọ́run bá máa fi lẹ́ẹ̀mí tó wọ́n fẹ́ nílẹ̀ wẹ́ orí láti ọba náà ajẹ́rẹ̀ láìlá ìlàhù mọ̀ jẹ́ ìfẹ́ ọ̀rọ̀ fún kàmọ̀sílẹ̀ fún ọ̀kan tó tó tó gbẹ̀gbẹ̀ ni òun ló ní gbogbo pípé òun ló ní gbogbo orí tó ní bákan náà ni mo jẹ́ ní káàlẹ́wà Muhammad sallallahu alaihi wa sallam ẹ̀rọ ọlọ́pàá ọjọ́ àjọ ìṣẹ́ rẹ̀ sí ni ẹni tá a rántí gbogbo èèyàn àtàjọ̀nù ó ti ti ọlọ́wọ́ bá bí òkú owó ìtọ́mọ̀ ìfẹ́kọ̀ jẹ́dé ọlọ́dàgbọ́ wọn tí fọ́mọ̀lá alẹ́ ìlàtàwọn sọ fáàbà rẹ̀ àwọn tí wọ́n tẹ̀síwájú lórí ìgbìyànjú lórí ọ̀rọ̀ ẹ̀sìn náà títí débi wípé wọ́n fún déédé kábẹ̀ lórí ilẹ̀ ayé wọ́n jẹ́ ká gbàgbọ́yé déédé wọ́n jẹ́ ká gbàgbọ́yé kí là ń pè ní sàlékún kí àgbẹ̀ náà tó kárí wọn ó sì dórí gbogbo ẹgbẹ́ ìlú kòkòrò àtẹ̀lé súnà tànàbì ọlọ́gbọ́rọ̀ àríwọ̀ sálà tí táyọ̀ fi dọ́pìn tí ó fi di ìgbà tọ́lọ́rù àìdé látàrí dáadáa ìlọ́jọ́ bẹ̀rẹ̀ ìdíyà mi ẹ̀rọ ìyá ìrẹ́ islam ìtọ̀tọ̀lọ́ ẹgbẹ̀rọ ọlọ́run wàtàbí máa ṣiṣẹ́ ti gbìnà lẹ́sẹ̀ nítorí pé àtúbọ̀tán rẹ̀ kìí dáa àtúbọ̀tán rẹ̀ nílẹ̀ lórí ẹni tó tẹ́lọ́run àtààyè tí wọ́n ti tẹ́lọ́run àtàwọn tí wọ́n jọ ń gbèrú tí wọ́n ti tẹ́lọ́run abẹ́rẹ́ kan àtúbọ̀tán ẹ̀sẹ̀ ìyapa ọlọ́run ìgbọ́dálẹ́dẹ lórí ilẹ̀ kò mọ lórí ẹni tó tẹ̀ nìkan àtúbọ̀tán rẹ̀ ò dáa fẹ́ni tó tẹ̀ kò dáa lórí ilẹ̀ tí wọ́n ti ń àtúbọ̀tán rẹ̀ ọjà fáwọn tí wọ́n ń jọ ń gbé bí wọ́n ti ń tẹ̀lọ̀ ìlú wa dáwà orílẹ̀-èdè wa yìí ó tó lágbèjì òyì àwọn tó bá dàbí irú ẹ̀ a lè máa fi wọ́n fún ìmáwò ìjọ táwa wà ní tó lágbèjì òyì nígbà tá a tó wọ̀ mẹ́ẹ̀ẹ̀ ọ̀bá dá tó ti gbé aburú ni ìnira ní ní lórí ẹ̀tọ́tẹ̀ ẹ̀wòyẹ̀ ẹlẹ́tẹ̀ nínú ìlú àbáwùjọ àbáyé ní wọ́n ti ń tẹ̀ ẹ̀sọ̀ fún wa nígbòmí òkárí níbo ọlẹ́ eh, orípa rẹ̀ ò dá lórí àwọn àtúbọ̀tán rẹ̀ ò dá lórí àwọn tí wọ́n ń abẹ́rẹ́ tó ti dàbí ìgbà tó jẹ́ pé torí orílẹ̀-èdè ní kan lọ́nà ti sọ àkùrán kalẹ̀ pàápàá jùlọ gbọ́ta bá ń sọ̀rọ̀ ibi ẹnì gbọ́mọ̀ kàwé láàárọ̀ oníkòsọ́gbọ́n tá a fẹ́ dá sí ẹ̀ ń tẹ̀ ń bọ́ wa o a máa kà á fi ilé bí náà ni torí pé kò sí òyìn dáadáa ọmọdé orílẹ̀-èdè oníròyìn sàárọ̀ yìí nítorí èyí pàmò kẹ́sẹ̀kẹ́ta wọ́n ti ka bí méjì tó jẹ́rò yìí láàrin wọ́n tún wá fẹ́ máa kàwọn ní ìlú jọmọ́ mọ̀ yá rẹ̀ tó fi wá sọ̀rọ̀ yẹn gbogbo ayé ti kọ́ sí ìtàkùnlọ́ha wọn àgáwò ìmọ̀ràn ẹbẹ̀rẹ̀ ọlọ́run ẹ fún yàgò ọlọ́run nítorí kọ́nà ọba pàwọ́ láti pé wà láàdùn fìlú fìlú àrùn ní báradà ìsìláàríhà ẹ má balẹ̀ jẹ́ mọ́ nígbà tọ́lọ́ ti tún ṣe nígbà tọ́lọ́ ti filẹ̀ dáadáa ayé láàdùn fìlú bí a di ṣírìkì ẹ má balẹ̀ jẹ́ mọ́ pẹ̀lú ẹbọ wàlìmáàsì ìfọ́gbà ọlọ́run ya ìgbógun tìlànà ọlọ́run ẹ má fi balẹ̀ jẹ́ mọ́ wàzúù àtàbòsí lẹ́gbà tọ́lọ́run fún ní tó ìpele dáadáa bí tàbí nípa pé ẹ̀mọ̀ mi ní àtò ẹ̀mọ̀ mi lọ́lọ́ wàláàbì ẹ̀sẹ̀ ìjọgbàjọgbà pẹ̀lú ọlọ́wọ́n bẹ́ẹ̀ lẹ́dàá yín àtàwọn èèyàn tẹ́jọ́ ń gbé láyé wàtọ́ à ẹ̀sì tẹ̀lé tọ́lọ́ ẹ̀ tẹ̀lé tá ìtẹ́lẹ̀ ìsọ̀lọ́lọ́rọ̀ àrí wọ̀sálà wà ìsáàlì rúsù ọlọ́run fi àwọn òjíṣẹ́ rẹ̀ tó rán ó fi wọ́n túnlẹ̀ sí ó fi wọ́n kó ẹwà bá ilẹ̀ iná wàá tó àwọn ìdàkejì yẹn ẹmọ́ tí wọ́n balẹ̀ jẹ́ mọ́ ní ìdí ìfẹ́ lọ́wọ́lọ́wọ́ báyìí láwùjọ wa. ẹ̀sẹ̀ a máa kópa lára bá ọkàn tá à ń bá sọ̀rọ̀ ọlọ́run bíbi pé kò ní gbọ́ mọ́ bó bá wà nú ẹ̀ gbọ́ ikú láti kò ní gbà mọ́ ọ̀dọ́rọ̀ ìsùnmùnú alàlàbíàn ó ti jẹ́ pé bẹ́yàn bá ti gbé nǹkan jẹ àbójà nǹkan mú nínú nǹkan aburú tí máa yára pààyàn kíákíá rẹ̀ gbogbo sàn bẹ́ẹ̀ náà lẹ̀ sẹ́rí lórí ọkàn kèrè àwọn kèrè àtàkùn ìsọlọ́pọ̀lọ́ àdìsọ́nà ó jẹ́ ká mọ̀ pé kèé gbogbo àwọn láàrin lórí ilẹ̀ yìí lálàyé wọ́láàrin àwọn ọkọ̀ kan fi kú tí ó ń torí pé apá ń gbé ẹgbẹ̀ ń gbé torí ẹ̀yìn òjá gbé wọn sí ẹni sápáwọ̀ bá gbé gbé máa tẹ̀sẹ̀ láti bí ọmọ adámọ̀ ti ti kú rẹ̀ pẹ̀sẹ̀ látọ̀ wọ́n ti gbòkú òkú tó ti jù nìyẹn táwọn wò wọ́n ti kú nítorí pé ẹni tó bá fi lọ́hùn títí dọjọ́ kan ẹ̀dá gbé sí ọ̀la rí tẹ́ wò gẹ́gẹ́ títí ìgbà tápá rẹ̀ náà fẹ́fẹ́rẹ̀ òfin níbi gbé mọ́dá wa gbé sábẹ́ pẹ̀ ó ti fi kú ti torí kò sí ọkọ̀ kan máa lójú ọ̀rọ̀ ọlọ́ọ̀bá kọ lára ẹ̀ mọ́ kí ló fà bọ́kàn yẹn fi kú àyìnbá òmìnirí sí àpọn àbí aburú kan látọ̀dọ̀ ọlọ́run tó ṣẹlẹ̀ láti ìgbà ti dáyé títí ní àtọ̀lá nínú ìdààmú ti máa wá látọ̀dọ̀ ọlọ́run tí èyí ṣe ló fà tó sí ọlọ́run gbé ní adámọ̀ lẹ́nu láàyè nítorí wípé pé láìsá wáyé náà ni wọ́n lò ọlọ́run ní papò ìlànà àpapọ̀ náà lè dára bí mo sọ́tọ̀lá pàtó ayà ògbójì gbogbo àwọn tó ti lọ sáájú yín lágbámú pẹ̀lú nira àyà pẹ̀lú ìyà tó lè kókó ẹ̀wọ̀n wá kọ́ ọlọ́wọ́ ń ṣe ìmọ́túwẹ́wẹ́ rẹ̀ tàbí lóhun àwòsàn àlẹ́ yìí máa ń ṣe dáa àríkàtẹ́gbọ́n pàwọn rẹ̀ a sì ń ta ní òtàn ìmọ̀ ayé ò sọ fún akẹ́kọ̀ọ́ rí bẹ́ẹ̀ ibi kọ́lọ̀ ń sọ àwọn arórípa ẹ̀ kọ́lọ̀ ń bá sọ bá àrórípa ẹ̀ ó tó ká gbàgbọ́ sí kọ́lọ̀ bá wa ní sọ̀rọ̀ àwọn tá a wà láyé rí orípa ẹ̀ ẹsẹ̀ yẹn lé ní wà nínú òun mẹ́rin àbọ̀lá kò sọ ìhà ọlọ́run káwọn mọ̀lẹ́kọ̀ọ́ pariwo náà wọ̀nyí pípariwo tí wọ́n pariwo náà wọn èmi jáde lọ́ta wọn ò fi bẹ́kẹ̀ nìkan ní wọ́n fi gbọ́ pé àmàláíkà bẹ́ẹ̀ lẹ̀ ní gbogbo wọn jáde ẹ̀mí ẹlẹ́dì wà mí gbogbo ọlọ́run ní gbílẹ̀ olùdarí pẹ̀lú ọlọ́run ló ti ló ní ìkápá lórí gbogbo tó dá ara ọ̀nà táwọn ẹgbẹ́ àwọn ọlọ́run yẹn ọlọ́run ni wá láti kápá àwọ́sá ń pariwo fúnra wa pé ẹjá jìnà tẹ́tẹ̀ ẹjá jìnà tẹ́tẹ̀ ẹlọ́jà ayàpọ̀ náà ni ọlọ́run sọ ní ayà pé tó bá fẹ́ mú wọn tipátipá tí ìbá ti kó fi wá sàdéhùn fúnra wa tó bá fẹ́ mú wọn tipátipá à nísẹ̀ torí fífi náà sí àmọ́ ọ̀rọ̀ níbi ẹ̀sẹ̀ kò ní dáre nílẹ̀ tó jẹ́ kíákíá ẹnìkan ìbámọ́ ìbámọ́ ẹnìkan ìbá n'ụmụ gbogbo ọmọ adámẹ pátápátá ẹ̀bá gbàgbọ́ ọlọ́run yóò rọ̀wọ́ ọlọ́run tàbí níbi fúláàsì wọ̀lọ́ ìyọ́ sọ bí ayé àkùrá mi tó bá jẹ́ pọ́ ọlọ́run bá fẹ́ bẹ́ẹ̀ wá pàtàkì òfúnra wa àmà wa pàdé fún ká wọn ní fún mú mi mo ní káwọn ẹ̀sìn máa káàkiri ló mọ̀ pé múmi ilẹ̀ tó bá gbélé bẹ́ẹ̀ náà ni múmi ló mọ̀ pé káàkiri ilẹ̀ tó bá gbélé abẹ́ tó máa fi sẹ́yìn abẹ́ tó bá lówó pọ̀ yìí ọ̀nà tọ́lọ̀ ń pàtó ọ̀sà tó fúra wa nìyí ọlọ́run máa tẹ́bi kọ́ ọlọ́run máa tẹ́bi lọ fọ́nà ẹni sọ̀rọ̀ lọ́wọ́ dára ọ̀sọ́là tọ́pù káàkiri kọ́ ni àtàwọn ayé àmì láàyè nínú àlùkò ọ̀kẹ́rì pàlà alágàbá ìròyìn ọ̀sán على آثارهم إن لم يؤمنوا بهذا الحديث حسنا àfàìmọ̀ tó mọ́ pàrà rẹ̀ àfàìmọ̀ tó mọ́ kó pàrù pàrà rẹ̀ tàbíwọ́n máa ń bá wí tó lójú ọ̀rọ̀kọ̀ rọ̀bùn lọ Muhammad sallallahu alaihi nípa tó mú un gbọ́ọ̀rọ̀ náà pẹ̀lú tó tá a sọ̀kalẹ̀ fún wọn gbàgbọ́. Àgbàfà ní ti bànújẹ́ ti bẹnu ọkàn rẹ̀ tó sànà bí ìbànújẹ́ ti ìbànújẹ́ ànábì tó ga jù láyé sọ̀rọ̀ lọ́wọ́ àtọ́ka tó pẹ́ tó jogún ànábì òun ní láàbí táwọn ènìyàn ṣe lórí ilẹ̀ tára àwọn ìsábà kàn wọ́n. Àwọn ànábì ọlọ́run àti pẹ́ tó jogún wọn ní àwọn olùmọ̀ tó jẹ́ nire fún ọmọ láti wá lọ́kàn wọn. Ìbànújẹ́ àpèjúwẹ̀ láyà ní ọkà tán tọ́lọ̀ fi bá nínú ìlú kí ọmọ àbánújẹ́ pẹ́lẹ̀ kan òkútọ́ nìkan ò ní òpó lọ́nkọ́ kò sí lọ́mù tí bàtúnjẹ́ àwọn adébí pé ẹbí tí ẹ̀ náà bẹ́ bọ́ kì í ṣe pé dúkìá ẹ̀ parẹ́ bí irú ẹ̀ ti ṣe máa ń tẹ̀lé táwọn ẹ̀ náà bẹ̀rẹ̀ òkú máa pa wọn àbí ta ìpàdánjà máa dé àárín sọ̀rọ̀ sọ̀rọ̀ sáà láàrin wọ̀ sáà ó fi ọmọ yẹn ọ̀kan tó tó táyé ní gbogbo ọmọ tó bí

àgbọ́rọ̀ ilẹ̀ tó dáa tó mi àwọn èèyàn kí ni tẹkinọ́lọ́jì rí ṣe sí kò lè sí láyé tí ọlọ́run tẹ́ tọ́lọ́run fi pàṣẹ ayé rẹ̀ tó pé من أضرقنا ومن كان الله ليظلمهم الله لا أعلم بالله وكيف يؤمن èyí tí ò sojú wa ó ń bẹ lẹ́dọ̀ ní tí ò sí kan lẹ̀ èrè àwọn pé lọ́wọ́ bá tẹ̀lé sí látẹ̀lé àtẹ̀lé Musa alẹ́ sọlá tó sọlá èèyàn péréte ló lè dì náà yẹn bẹ́ẹ̀ni kan bá tẹ̀ wá dì náà yẹn èrè àwọn ní pàtọ́lọ́hún tẹ èrè àwọn rìn tán ó ní ní ọlọ́run ó sọ òkú ẹ̀kú fún yín ẹ̀ mọ̀ ọ́n rí kan tọ́láwọ̀ bá ń tẹ̀kù àwọn kan lè gbì náà ni ọlọ́run kò sẹ́ni kan tó lè gbì náà ẹni tó rí ibú ti kò mọ́ tó ti kò jálẹ̀ fún káyà tàbí àmì tó pé ìpèrè àwọn ọ̀nà ìfẹ́ ìfẹ́ ti fẹ́lẹ̀ kí làwọn òpè tó máa bẹ láyé nígbà tí àwọn atúlò fẹ́ tako irú ìpanu tọ́lọ́run bá pa ìpèrè àwọn ọ̀nà run bẹ́ẹ̀ pẹ́ni níbi ṣùgbọ́n àwọn mú ohun tẹ̀sí lọ́rọ̀ bá gẹ́gẹ́ ogun wọn kù ó di ohun ohun ti àwòtọ́gbọ́n bẹ́ẹ̀ náà láàmà rí gbogbo wọn bá ti lẹ́yìn fèrè àwọn olómi ẹ wá ń rú ọlá tí fèrè àwọn olómi láyé ẹ sọ ààrẹ tí lórí ẹ̀ láyé lómi bó bá yẹ kó bá wà fèrè àwọn náà wà nù bọ́dì ẹ̀mí tó pé pérépéré tí èkán náà ti bọ́ lẹ́gbẹ̀ẹ́ tí àwọn òyìnbó ni wọ́n yẹ̀ bá wọn nígbà tá a bá sùn tẹ́lẹ̀ bàbá bọ́ a máa ń ta títì nídìí bàbá láwọ̀ tó gbèrò nídìí àwọn bàbá láwọ̀ náà ẹgbẹ́ ìpè bàbá láwọ̀ yẹn ẹgbẹ́ ìpè àgbọn náà ti wọ́n ti wé ẹgbẹ́ mọ̀ pé bí ìgbà tó yà nínú ọ̀nà wọn ra sọ̀rọ̀ lórí inú wa ni pé pèrè àná kọ́. tó bá wọ ọlọ́run máa ṣe bẹ́ẹ̀ jẹ́rí àlàáfíà síra wa létí kì í ṣe pé tanilẹ̀ jẹ́ tanilẹ̀ ò jẹ́ eléyìí kọ́là ń ké síra wa létí pèrè àná tó fẹ́ kún kọ́ kọ́là ń bá fẹ́ sáwọn yẹn kan kù náà yóò fẹ́ lọ́wọ́ ọlọ́run ní mo máa dáa tí mo fẹ́ àmàtìmọ́ àtẹ̀sà àti pé tí máa ṣe bó ṣe kù mí nìjọ náà rà yìí fàálò nínú ìwé gbọ́dàgbé tó lé mi ọlọ́run lè ṣe bẹ́ẹ̀ fún àwọn tó kẹ́ tó sàlẹ̀ sàlẹ̀ ọ lè ṣe bẹ́ẹ̀ bá pẹ̀rẹ̀ ní tó túmọ̀ sí kẹ́ àtẹ̀sà ọlọ́run wà máa káàkiri lọ́rùn nílẹ̀ ọ̀pùlìmọ̀ ọlọ́ni gbogbo tó ṣẹlẹ̀ tí wọ́n yẹ àdéhùn ìṣẹ̀lẹ̀ lórí táwà náà kò jú rí kìí máa fi kọ́lọ̀ gbàgbọ́ sí wọn wà láti gáàrù àkúkú àwọn ìrọ̀lẹ́mù àwọn èèyàn wọ́n fọwọ́ pa ọ́ gẹ́gẹ́ bọ́mọ adáma náà ti ń fọwọ́ pa tòun tó ní ìgbà wà yìí èèyàn péréte ló bọ́ mẹ́ o nínú àwọn ọ̀nà báwọn tọ́mọ adáma ń fọwọ́ pa onye ní àdùnnúbò ẹ̀sìn ní ọlọ́run bá ẹlẹ́dà ọmọ ádámọ̀ òrùnú kan dídá kó tara ẹ̀mọ́ lọ́run wọ́n pa ẹyọ kan yẹn ti tó láti mọ́ tí wọ́n bá pé méjì mẹ́ta wọ́n fi dídá

àtòdésì ju pé ọlọ́run bá nìkan ló dá gbogbo ẹ̀dá lọ dídẹ́ẹ̀dá ti tó láti mọ ọlọ́run wàláhì làrí ọlọ́mọdé àánú dídẹ́ẹ̀dá gbogbo tí mí àti tí kìí ní pátápátá tí ò sí kankan tá a lè yọ kó torí pé nítorí ènìyàn ṣe ẹ̀yìn yorùbá náà lè sọ pé ẹni tó lẹ́rù ló lẹ́rù ẹni tó lẹ́rù ló lẹ́rù tọ́mọ èèyàn ṣe pẹ̀lú iṣẹ́ ọwọ́ wọn ọlọ́run ló ṣe èèyàn yẹn òun ló sì fún ní máa

ní ma bẹ̀rẹ̀ lè bí ta ló sí ẹni tó sì nǹkan yẹn tọ́lọ́lọ́ sọ pé mo dá yín mo tún dá yín mo wà lọ́ọ̀bọ̀ látọ̀kún wà máa ń sàmìlú mo dá yín àti tẹ́tẹ̀ ìdí ó kílẹ̀ ọlọ́ọ̀nà ló dà àwọn agbèsórí òfin ọlọ́ọ̀ni ìjẹ́kú tẹ̀yìn gbogbo ìrírí àti dáadáa wò bá dé gbogbo ilé léde kan ti láti mọ lọ́wọ́ ṣùgbọ́n wọ́n kọ ọ̀pọ̀ bá yá ń bẹ̀. ẹlẹ́ẹ̀kejì ni tùnúbù ṣètò níyà ẹ̀sẹ̀ tó jẹ́ pé ìdúnrún àwọn èèyàn ń ọmọ èèyàn àbá èlú tó kùn lọ́lọ́rùn tí wọ́n fi ní àwọn olóṣèlú èlú tó kùn lọ́wọ́ lọ́rùn tí wọ́n wọ́n kiri níbi àwọn lásìkò wọ́n ti tẹ̀lé àwọn fún iná pẹ̀lú rẹ̀ wọ́n ti tẹ̀lé wọ́n gbà tó ní rọ̀wọ́rọ́ sí nínú gbígbà tó yẹ ká gbà fọ́lọ́ sí ẹni wọ́n sórí rí bẹ́ẹ̀ ni wọ́n ti gbà tó sì wọ́n ti fọ́lọ́ ọ̀mà lẹ́yìn bẹ́ẹ̀ náà ni àdùnnú olùbàdì níjà ẹ̀tẹ́ èyí táwọn èèyàn tẹ̀ tó jọmọ́ ẹranko àtàwéyà sájú lẹ́yìn àwọn ẹranko ńlá tí máa ń fa nǹkan ya tí máa ń fa ẹgbẹ́ wọn ya ìgbẹ́ lórí lọ́rọ̀ lọ́nu ọ̀nà rẹ̀ tàbí fa ẹgbẹ́ rẹ̀ ya. òun náà ti náà ti bá sọmọlá kéjì ẹ̀jẹ̀ táwọn ẹranko ńlá ti máa fa ẹgbẹ́ wọn ya táwọn ẹranko kéékèèké tí wọn mọ̀ tí wọ́n ronú pé tó ọlọ́run bá kára bá wọn padà wọlé bẹ́ẹ̀ rẹ̀ yóò lágbára láwùjọ náà ronú pé tó àwọn òbí títí ọ́sì kan á ní imú ní ọlọ́run bá kára bá a là àtúndáde lórí nìyẹn bẹ́ẹ̀ láti lọ́wọ́ àwọn nílá nílá tán pẹ̀lú àwọn nílá àwùjọ yìí torí kò sí aburú kan tí ìṣẹ̀lẹ̀ láwùjọ yìí tí kì í ṣe wípé àwọn nílá nílá ló kọwọ́ wọn jù ẹ pẹ̀lú àwọn nílá tí wọ́n sì jẹ́ pẹ̀lú nǹkan ní ìrànlọ́dọ̀ náà ní ẹ̀rọ àgbàgbé ọ̀nà wo là ń gbà ṣèjọba lórílẹ̀-èdè wa ká wa mí àwọn èèyàn sọ pé democracy là ń lò bẹ́ẹ̀ irọ́ sì ni tẹ́ ẹ bá sọ pé democracy ni ẹ sì wọ́n kàn máa kẹ̀kùn ní pé ẹgbà nítorí pé ní wọ́n kọ́ lẹ́nu àmọ́ ìmùlẹ̀ ìdánù lọ́wọ́ báyìí wọ́n ti wọ́n lóde lọ́wọ́lọ́wọ́ báyìí ti ti tẹ̀lé lórí tí wọ́n lóde nígbà ìmùlẹ̀ ìdánù nítorí pé èmi ò ní lọ́nú kíra fún ilẹ̀ ìgbìmọ̀ náà rí in tààjọ mọ̀ tààjọ gbójú wò báyìí o lè rí ẹ̀ nọmbà wán sáwà la kọ́kọ́ bẹ̀rẹ̀ rẹ̀ fún pẹ́sì àwakọ́ ìdáhùn ẹ̀ ẹlẹ́ẹ̀kejì ibi tí wọ́n ti nù rẹ̀ fún pẹ́sì títí wọn kò sí kòtò bẹ́ẹ̀ iná wọn ó dúró 24 7 education wọn ó balance ibẹ̀ làwọn olórí wa fi lọ gbàtọ́jú lábá ń sọ̀rọ̀ health ẹ máa kà lọ bẹ́ẹ̀ ẹ máa kà lọ bẹ́ẹ̀ ẹ máa kà lọ bẹ́ẹ̀ pẹ̀lú kéèkì wọn lò tó bá yẹ kóhùn làánú omi tó ṣe nínú ènìyàn pé kó yàtọ̀ tó tí àwọn ìlú tà ń sọ yẹn tẹ bá àwọn ìlú tí tó bẹ̀rù kéèkì yẹn tẹ bá fi wọn wéra wọn bákan náà wọn jọ rí bí títà London bá kọ́ mẹ́rin kan lọ́wọ́ tó rí Amẹ́ríkà yóò gbà pé yẹ ìlú àríkẹ́kọ̀ọ́ tí mítà amẹ́ríkà bá bọ́ mẹ́rìnkàn lọ lórí ti uk ó lọ náà nìyẹn pẹ̀lú dùnú tí méjèèjì bá bọ́ náà lọ́wọ́ lórí ti france á ní ò lọ bẹ̀rẹ̀ mọ́ france mọ́ lọ́rùn sí yóò máa yọ lọ torí kó jọra wọn gbogbo bẹ̀yẹn ìlú fẹ́ ayọ̀ ọbẹ̀ nítayé ọkún ibi tá ti ń lọ tábí ìjọba àti tábí ń lo jẹ̀lú kéèsì lẹ́yìn tó wọ́pọ̀ jù ń bẹ̀ tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ló ń lérè kọ́ sí kìí ṣe bá ṣe wà ní láti wà ìmùlẹ̀ lélẹ́yìí tá bá parí ìjọba àmùlẹ̀ á máa wò mí ìtàn tó fẹ́ lò ìjọba awo wàlá tún ti dùn fìlà ọ̀gbìn báradà ìsìláhìhà nígbà tọ́lọ́run ti tún ilẹ̀ ṣe pẹ̀lú pé ẹ̀sìn mi ẹ tẹ̀lé mi ẹ déédéé ìlú tí mo ń dákọ̀ yẹn kìí ṣe ìlú ìsìlámù ní western world but wọ́n kọjá half níbi déédé ẹ̀sùn pé ìsìláàmù ló mú déédé wá ọlọ́ọ̀ ni wọ́n dìnáì o kí tí wọ́n dìnáì lọ́dọ̀ ọmọ èèyàn kò tó nǹkan tó fi yàtọ̀ nù bẹ́yìn ọba máa ló ṣe fi analysis ẹ̀ Islam ló ní justice òun ló ní human rights kìí tó yìnbó wàláhì láàrin nínú pé Ọlọ́run sọ fún wa pé mo ti túnlẹ̀ tẹ́ mọ́ bàbẹ̀ jẹ́ mọ́ justice jẹ́ kan bẹ́ẹ̀ déédéé dọ́gbàdọ́gbà ẹ bí wọ́n ṣe practice dọ́gbàdọ́gbà àti déédéé lójú ayé ànábì sallallahu alaihi wasallam àtàwọn tó ń gbà sílámù lọ́wọ́ ànábì sallallahu alaihi wasallam yóò yà lẹ́nu bí ẹ̀rọ ni bẹ́ẹ̀ bó rí la fi ń kàjá ààrẹ gbogbo orílẹ̀-èdè Islam ìṣẹ̀ sí rúlù mọ̀dínà àti mẹ́kà nìkan àwọn àmírò àwọn pẹ̀lọ́fà ọ̀rọ̀ ṣìlú gbogbo àgbáyé Islam ni wọ́n rú wọ́n yà àwọn gọ́fúnà gọ́fúnà gọ́fúnà àtàwọn wùzàrà mínísítà wọ́n yà wọ́n káàkiri orílẹ̀-èdè Islam ni wọ́n fi ń Islam ní Mọ̀dínà irú ààrẹ yẹn wàá mú jẹ lómi lọ kò mú nǹkan tí wọ́n pín sí ẹ̀rọ pọ̀ jù jẹ lómi lọ sọ̀rọ̀ Islam ọmọ èèyàn láàkà ọmọ èèyàn ní fẹ́ ẹnìkan ka ìròyìn láàárọ̀ yìí náà ó ń sọ wípé ó dábọ̀ gọ́ọ̀mù kan ní north ní màsígbàgbé bóyá Sókótó àtàwọn àgbààgbà míì pé ìjọba àpapọ̀ ẹgbà wá o ẹ̀mí tí ń sòfò kọjá agbára wa o ọ̀rọ̀ àárọ̀ yìí júmọ̀ àìsò nínú àmọ́ ń sọ a state government a whole state ó ń pèjọba àpapọ̀ bí fáwọn òkà ọwọ́ sọ débi wípé ẹ má tó wípé ààbò ń bẹ fẹ́yìn síbẹ̀ lórí ìjọba Islam ààbò ń bẹ fáwa kùlàfà bẹ́ẹ̀ bá tẹ̀lé kẹlù tó ń ta ayé yẹn bá parun ìdí ò bá ti mú ààbò sí fún wa àfààrí tó bá kọ̀wé sí tẹ́lẹ̀ ìdí ò bá ti lé fún aráàlú láàbò irú ààbò yẹn ẹ̀mí ààrẹ náà wà ní ewu bẹ́ẹ̀ lómi bẹ́ẹ̀ ni ètò tọ́jú ara bẹ́ẹ̀ ni lórúkọ health facility bẹ́ẹ̀ ni náà jọba tó bá ti pín jọba nìkan. inú ẹ̀sẹ̀ inú ọ̀nà tó gbòòrò jù táwọn èèyàn gbà fọgbà ọlọ́ọ̀bá ẹni àdùnnú wùlbàhì níyà báwọn ẹranko kéékèèké ti wà àwọn domestic animal mẹ́wọ́n tó ń lò pé tí ayé tá à ń rí yẹn àwọn ẹranko onúgbó lásọ yẹn tó jẹ́ nílá nílá ẹwọ̀n náà tó ń gba àtìfù àwọn ti kéékèèké ti ń bẹ nínú ilé tàjọ ń gbé ẹwọ̀n náà tó ń gba wá àdùn wọn táwọn ọmọ fẹ́ nìkan ló ní ìtàn ẹ sálùbọ́ síta mọ̀ yẹn kẹgbọ́n mọ́ nìkan tẹ máa wò bóyá wúrẹ́ mọ̀ fẹ́ nìkan ló sálùbọ́ bẹ́ẹ̀ lọ́mọ alámọ̀ àti ńlá ayé nìkan ta ló lówó kò kàn wọ́n kó ń sáfi gbé ta ló ní ìyàwó kò kàn kó sáfi gbé kó làmọ́lẹ̀. báwọn ẹranko tá ń jọ ń gbé tá ń jọ ń gbé lálálẹ́ tá ń kó sínú ilé mẹ́sẹ̀ ń lòdì sí ayé àwọn òṣèlú ọ̀hún ṣùgbọ́n máa dámọ̀ farajọ wọn bí farajọ wọn sì ní èyí ń fọgbọ́ ọlọ́run báyà tó pọ̀ nǹkan kan kọ́sàn tàwa ọ̀nà ni àtàwíd ọ̀nà al-iman billahi azza wa jalla iná ló bẹ́bí ojú kòkòrò ẹjà àgbàdo àpò kanlẹ̀ ẹjà alẹ̀ fàájì ẹlẹ́rin experiment ẹ̀ẹ́kùn láti dé àjọ ẹ̀kan tó mọ̀ sákan àgbàdo àpò ẹjà fàájì ẹlẹ́rin o tí mo ké gbogbo ọ̀rọ̀ yìí tó dé tàmù kòtó kòtó kòtó kòtó kéde kò sí àwọn kan sì ń fara mọ́ dúpẹ́ bọ́lọ̀ lórí kò sí àwọn kan kàn lórí kòtó Imanila, gẹ́gẹ́ báwọn ìrìnàkó abúlé ti máa ń àwọn ìwọ̀n mọ̀lọ́lọ́wọ́ àríwọ̀ gbogbo ọ̀rọ̀ ẹ̀tẹ̀ pátápátá ló wá pẹ́sàdáre tábìnà sí ó ní ẹjẹ́ ń sọ fún yíò kí fún iní ìró ẹ̀tẹ̀ tó tóbi jù wọ́n ní èwo ni òdíṣẹ́ ọlọ́wọ́ ní alìṣirọ́pòdì torí pé tẹ́ bá wo definition democracy àti bá ṣe ní wọ́n ti ń rú wọ́n ti ń lọ ayé ẹ̀rì pé kò wà compatible kò jọra wọn ọmọ primary one ní ti ó lè sọ ó lè define democracy fún wa government of the people by the people for the people tó bẹ́ẹ̀ tó bẹ́ẹ̀ láti láyé nígbà tí nígbà tí orí express oníbejì tó sì di ibùdó omi tí fún bíi five kilometres tẹ́sí tẹ́bì kan ló fọ́ bíbì kan bá fọ́ ń bẹ̀ a gbọ́dọ̀ mọ́sẹ̀ yẹn jẹ tí wọ́n fi tún ṣe nínú ìjọba délé àwọn arìnrìn three to four five kilometres ní orí ọ̀nà oníbèjì tí ó pé inú omi nílẹ̀ gbogbo ẹ̀lẹ́sìn lórí Facebook àbí àárín ọ̀nà tó jẹ́ wípé ọkọ̀ ó máa lọ tí ó máa bá fíìdì oní 80 sí 100 lọ lẹ́sẹ̀ kan náà lábàdì ní táyà fún kọ̀síkòtò ó wọ gbogbo lọ sí ẹ̀mí ọlọ́run ló mọ èèyàn tó fi lọ látàrí èyí tí mo mú alákòjúwò yìí tó pé ẹni tí ọ̀yọ́ tí ń lọ bàdàn tí ń lọ bàdàn lójoojúmọ́ ọmọ mi tí ó pẹ̀wọ́ sí pẹ́wọ́ sí lọ́kàn àtòjì ẹni tí bọ̀ láti àbí wọ́n ti ọ̀nà ẹnìkan fún ọ̀nà àárọ̀ ọ̀yọ́ nìkan ẹni tí bọ̀ láti jọ́ sí kọ́ lẹ́yìn náà mọ́tò ló tẹ̀ tó ní ìtọ́jú àti mí ó ní bẹ́ẹ̀ náà ni òkú pìlú wa ìdẹ́yìn kẹ́ẹ̀sẹ̀ ìyá fẹ́ bàbá kẹ́ẹ̀sẹ̀ òbí nílẹ̀ ìjọba sọ̀rọ̀ nípa ọ̀dọ́ ọ̀dọ́ tó ti dìbò níbi lọ́nà lábala méjì abala àkọ́kọ́ ọ̀dọ́ tí wọ́n ò rí ọmọ tí wọ́n ò rí láti pìlẹ̀ ìgbòlúgbí ní òbìlọ ayé láti ìgbà tó bá ti ń lo ayé títí tí ó fi lo ayé tán ìgbésí ayé ìgbòlúgbí ló wá lò ẹ̀sìn mọ́tán pé dìbò yìí tẹ́wọ́n sọ pé lágbájá ń kọ́ tẹ́ ń ẹ̀ àwọn ọmọ ní Oǹdó ló wà ń tì wọ́n mọ̀ sí jáde bolúbi síbẹ̀ tẹ́ròyìn ẹni tí wọ́n bá ti kọ́ láti kékeré ìdìbò ní ó lò wá mẹ́lá àwùjọ mo ń wo ọ̀dọ́ mùsùlùmí wọ́n sàkéèsì pé ọ̀dọ́ nígbà anábìsọ̀lọ́lọ́ ọ̀sálà ó ti jẹ́ ká mọ̀ pé ọmọ táà ń gbé lọ́wọ́ báyìí láńpé lọ́dọ̀ o tó bá ti jọkùnrin torí pé torí ibi tí ń lọ torí gbà láti mójútó kìí sí ìgbà tó bá di fifteen twenty ọmọ tí wọ́n bí kalẹ̀ lásán tó pé àwọn òbí ò mọ̀ ju bíbí lọ wọ́n bàyè ìjẹ yóò tún gbogbo ẹni rẹ̀ bí mẹ́ńbẹ́ gẹ́gẹ́ bó ṣe ń o lọ́wọ́lọ́wọ́ yìí kì í sọ̀rọ̀ sílẹ̀ tẹ̀ ń bọ̀ ọ̀kan nìyẹn èkejì tí ó sọ ọ̀dọ́ ìdìbò lúgi òun níjọba ìmúlẹ̀ tí ó pín àǹfààní aráàlú kárí tí màá máa ṣe àbòsí tí màá máa dá òsì ilẹ̀ láwùjọ tí ló yóò sọ millions upon millions ní yóò sọ àwọn eléyìí náà di dìgbò olùgbé lọ́tọ̀ kódà bó ṣe pé wọ́n lẹ́sìn láti pìlẹ̀ wà láì tí ó bọ́ mẹ́ ọ̀pọ̀lọpọ̀ ọgọ́rin yẹn lọ́wọ́ lábẹ́ ìlú ìjọba rẹ̀ ẹ mọ̀ wọ̀ pé lágbájá òmójú tẹ́sì náà ẹ̀ pé lágbájá òsín náà kọ́là ń ààrí lágbájá náà lágbájá òsín onílé náà padà ọ̀tá gbogbo lágbájá wà lè yàn áàdùn lábẹ́ ìjọba àmọ̀lẹ̀ yóò ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ní wọ́n bá fi ń fi àwọ̀ darí yóò kù sí ní pé ní kí n sáà ti jẹ ibi yóò mú bá ti ń jẹ kí n sáà ti mu ibi yóò ti bá ti rí mu ẹja tẹ pé eléyìí ni àrámù eléyìí ni àláàlì ẹ má bá mi sọ yẹn mọ́ ọ̀ṣẹ̀hádà tó zòó nínú àdéhùn ànábì tún ka èrí èké ó kà fẹ́sẹ̀ ńlá nítorí ọmọ èèyàn tó ìjọba yóò bá ìpènyàn fún láti gbọ́wọ́ lé lọ́wọ́ ayẹ̀rá wọn bọ̀ wọ́n ń jẹ́rìí ní ìlọ́wọ́ báyìí pẹ̀lú owó ẹ̀ náà gbowó ẹ̀ pé àwọn ẹlẹ́rìí ti jẹ́rìí àwọn ẹlẹ́rìí ti jẹ́rìí àwọn lọ́rọ̀ òṣèlú àwọn ọ̀dọ́ náà ni àdíjì ní àrẹ́sọ̀lọ́lọ́ òṣàrọ̀ sọ́nà ó ní jẹ́lì ìrùsọ́lọ́ àti òbíkọ́ ẹ̀jìnà sí ìkà méje tí ó pa irun àbí tí pa ní irun ọlọ́run jà parun wọn ní wà márùn nàyà òṣùn lọ́wọ́ kí làwọn òṣùn náà òbí sí ọlọ́run ẹmọ ìkọ́ lẹ́yọ kọ̀ọ̀kan wọ́n ní àlè ìṣúráàbù bìlà ó ti dàpọ̀ mọ́ta kọ́kọ́ ẹbọ àwùjọ parun àwùjọ parun àwùjọ àwọn ìlú tí wọ́n ráyé lò tẹ́ǹpẹ̀ ní developed country ẹ̀bọn pa wọ́n rún pọ̀ lọ́ọ̀nì kò sí àwùjọ kan tí máa bẹ tó jẹ́ pé wọ́n èyí náà ń bẹ̀ tí implication ìsìn náà ò ní máa kó ayé bá wọn kan tàbí ó sọ̀rọ̀ kan ní tí wọ́n rí rè tí wọ́n rí díẹ̀ díẹ̀ nú àìdá wa nípa àgbẹ̀lú àwọn òbí tí wọ́n gbà lọ́wọ́ wa yẹn tí wọ́n rí gbà yẹn táàbí ya ọ̀dọ́ burúkú orí ńlá ni kò bí ẹkúdá tó bá wà lọ́wọ́ èmi àtẹ̀yìn lónìí tí wọn ò rí gbà àbí kí èmi àtẹ̀yìn ó ti dẹ́tọ̀ bàbá bẹ̀ lómi láyé òbí wa ti wò pé àwọn ilé ti tójú dábọ́ wọn à máa pè wá sákèèsí bíi ìtàkọ́kọ́ mọ́ àwa lókù táàsì sí àwọn kankan tó bá kù lára wa tọ́lọ̀wọ̀n fẹ́ èmi àtẹ̀yìn àlọ́lẹ́yìn lọ́dọ̀ ara wa táàbì máa máa ń bì tó yẹ pé kò sẹ́ni tó lè mọ́tún àmọ́ táàbì máa máa ń bì inú omi mú àpèjúwe mọ́rọ̀ ọmọ àbìsálàmà tó jọ ọmọ kékeré lọ́dọ̀ ọlọ́ọ̀tà àdìmúmà tí ó ń kiri inú a níbi jíjẹ nígbà tí ń jẹ pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam ọlọ́run wa gbà lọ́wọ́ mú fà á ń sọ ìdàbíyẹ́bì ọwọ́ gbà lọ́wọ́ mú ni nínú ẹ̀kọ́ tó kọ wà lórí mímá oúnjẹ ọ̀dọ̀ rẹ ni ọmọ ìjẹ orí lójú kòkòrò kékeré yóò gbòòrò nígbà tó bá nínú wọ́n ń bẹ lára ọ̀pọ̀ ọmọ adámọ̀ lẹ́ sọ́nà pé ní ẹ̀bá tí ọ̀bá tí ọwá fi hàn wọ́n ní kẹ́ ìmọ̀ ìjẹun níbi ọ̀dọ́ rẹ̀ ọwá wò pé ó dàpọ̀ lórú lọ bá tọ́ọ̀nù abọ́ ó fẹ́ dọ́jà ní ìdìkan ó sọ pé tọ́kì wọn gbé kí wọ́n wàrà yẹn kò sí lọ́dọ̀ ọwá ọ́dà tó burúkú tọ́ nà lọ́kùnrin rẹ̀ gbé abọ́dọ̀ yẹn nígbà pé ó gẹ̀rì kọ̀ọ̀kan wọ́n kù ó gbé tọ́ òun yóò fi gbèjẹ̀ tọ́ bákan náà ni ojú kòkòrò yẹn ó ń bẹ lára ọmọ ádámà òun ní máa ń bí kò tó kò tó kò tó kò tó àánú sọlọ́ sọlọ́ sọlọ́ ń tí ọ̀bá ti máa kó lára yín kò ní tó aburú yóò sì ní dópin tẹ́mọ̀ fi kira yín ẹlẹ́ẹ̀kejì àfíìrù ẹgbìnà títà àtàfí àtàfí yẹn oríṣiríṣi ọ̀nà ni gbogbo ẹ̀ náà làbùrú lórí pé apákà wọn sọ̀háàbà wọ́n ti dájọ́ pé ẹ̀mọ́ pa wọn wọ́n lójú mọ́rọ̀ ọmọ kàtọ́ wọ́n pa wọn alásàtí bíi mẹ́ta kan sí ẹ̀rí sọ pé babaláwo ni wọ́n tí wọ́n fi sí ẹ̀mọ́ tí sì máa ń fẹ́ tọ́lọ̀ ń bá fẹ́ láwọn dáhùn àwọn èèyàn máa ń bẹ̀ ní kéèsù ẹ máa ń bẹ̀ lọ́wọ́ ẹ̀ burúkú ẹlẹ́ẹ̀kẹta oníkẹ́ pa ẹ̀mí kan àlẹ́bí harọ̀mọ̀ lọ́rù ìlà ìlhàp nínú tẹ́ ẹni tí òdídá ń káwùjọ ó tóòrù kẹ́ pa ẹ̀mí kan tó jẹ́ pé a ṣe léèwọ̀ láti pa àfikójẹ́pẹ́ pa lọ́nà tó tọ́ ẹ̀dá bọ́ọ̀ lè rèsì lo ṣẹ̀rẹ́ Islam bọ́ọ̀ láti lo ìlànà Ọlọ́run ìṣe ṣẹ̀ríà Islam tí ò ní gbáyé rẹ̀ bọ́ọ̀ la yóò ṣe ní fún wọn bọ́ọ̀ lè yóò ṣe fẹ́rí kó bẹ́ẹ̀ tá yóò ṣe polúkú mu gbogbo ẹnu láwọn ti sọ títí tá a ti kó láyé bẹ́ẹ̀ bá rí ìtàlá tí a wà lónìí ẹ̀wò bí wọ́n bá ti ń

tí a bá rí nǹkan tí ń dùn sí láyọ̀ wọ́n lè pè ní ṣẹ́rẹ́ ọlọ́wọ́ lè wọ́n pè bẹ́ẹ̀ ẹ wo bí wọ́n ti ń ọpẹ́rẹ́ ìkẹ̀dá gbọ́ ẹ wá ogun omi tí bá ń dàrú sí ń bàjẹ́ tó jẹ́ pé ìdí ló ní owó lọ́nà ni ariwo ni ikú ni ẹ̀jẹ̀ ni wọ́n ti yọ ọ̀sán lọ́n kó lọ́rùn yóò ti àfẹ́ẹ̀tì ayé yóò àfẹ́ẹ̀tì wọn lọ sàárè yóò àfẹ́ẹ̀tì wọn dábàá bí wọn lè sí àjọ ọlọ́run yóò kó dàbí àmì kì í ṣe pé ẹlẹ́sẹ̀ ń retí ìyà bíbí ọlọ́run lọ́jọ́ àbíkí amẹ́ríkan ayé ara pé àwọn olùmọ̀ sọ pé yóò mọ̀ sẹ̀ látàyé náà láàrin yìí o kódà ẹni tí ó bá wọn lọ́wọ́ tẹ́tẹ̀ ẹ̀mí rẹ̀ ní balẹ̀ yóò máa lòkè yóò máa lòkè yóò máa lòkè yóò máa rọrùn ẹ máa kí ìtàwọn ológun inú àwọn èyí tí ẹjẹ́ pé kẹ́ bá gbàgbà gbogbo ní ìsìn àpẹ̀lú ìtẹ̀lẹ̀ mú wá ẹ máa wo àwọn tí wọ́n ti kú ọwọ́ pálára wọn tẹ́bi ẹ̀lọ́pa wọn ẹ máa wo ní èèyàn àti ráàmù àti pòsíṣàn láyé tí wọ́n ti mú ìbọ́dọ̀ ìjọba ló mú ọ̀fẹ́ mọ̀ síbẹ̀ náà ẹgbẹ́ kù wọn àfẹ́ mọ orí èèyàn tó jẹ́ kó jẹ́ ex president fún ní ẹlọ́pa àtàwọn mẹ́wàá mi àtàwọn twenty mi àtàwọn fifty mi pẹ̀lú ẹ̀ ẹlọ́kùnrin bẹ́ẹ̀ gbogbo wọn sàgbọ́rọ̀ rí àwọn àgbọ̀n ní ṣẹlẹ̀ ìsàmù ṣẹlẹ̀ ìsàmù yìí wọ́n kàn lọ́gbọ́n mọ́kò júwe tí wọ́n wá sáájú ó tẹ́wà ti gbọ́ ṣẹlẹ̀ ìsàmù onímọ̀ fún ọmọ burúkú tí máa ń lá lóde ẹ̀ mọ́kò júwe tí wọ́n ní àwọn tí wọ́n ń sèyẹn wọn kọ́ fẹ́ mùsùlùmí làwọn bọ̀ nínú Islam bó wá ṣe èèyàn one fifty yẹn two hundred lẹ bá rí ní pẹ̀lú ẹ̀rí tó dájú tí wọ́n pa ìlú kan ápọ̀ndẹ́mù gbogbo wọn níbi tí ọ̀rọ̀ arákùnrin Timothy tí wọ́n pa ní ìpakúpa tí ń bá wa dì lọ à ń wòye bóyá Nàìjíríà fẹ́ bẹ̀rẹ̀ sí dàrú ni àbí yóò fẹ́ bẹ̀rẹ̀ sí máa tò níbi tí ọ̀rọ̀ yẹn délé àdéhùn pé wọ́n pa arákùnrin jẹjẹ kò kẹ́gbẹ́kẹ́gbẹ́ kò bọ́dà rìn kò jẹyàn gbèsè gbogbo tó lè fa pé kí à ń lépa à ń lépa ẹ̀mí kiri sí ìkòwò ìbọ̀ jẹjẹ ààrẹ ní lọ bí ò bá fi máa wí èdú wá ń tẹ ẹ̀yìn kan lọ́pọ̀ ọ̀pọ̀ pé tọ́ọ̀ bá ti mẹ́yìn wá kíákíá ẹ̀mí rẹ̀ ó lọ tó pé àárín mẹ́jẹ̀mú ẹ̀jẹ̀ nílẹ̀ láàrin wọn àgbèsì ètò ètò òsì bẹ́ẹ̀ mọ̀ ẹ̀jẹ̀ kan yóò nínú ọmọ kan bá jẹ́jọ ọmọ adámọ̀ òun wá wò pé ó ká nísìn mò ń pín lápèjú olè kan pé dìbò lùbí ṣé èèyàn ló ti sẹ́yìn àbí dìbò lùbí sẹ́yìn tẹ́ ń gbọ́ mi lónìí nínú kútúbà ìsẹ́yìn lè dé sẹ́nìkan bẹnu yín bẹ̀rẹ̀ láti rí ara pẹ̀lú náà nínú sọ̀rọ̀ tó kàn lọ bẹ́ẹ̀ nìkan tó sùn jẹ́jẹ́ ààrẹ kò sí nǹkan tó fún àwọn àgbẹ̀ ẹ̀kọ́ kódà tó bá ń bẹ ábèlè pé kò sí tó sì lọ fọ́ sí àfikún rìn náà lórí tó pẹ́ nìkan ní ọmọ jẹ̀ wá. sẹ́nìkan náà ẹ̀dẹ́ ìgbọ́n mi lè sí. àyẹ̀sọ̀ pé àwọn tó lè náà tó ń tó wọ́n ti gbà yẹn lọ́wọ́ wa ni wọ́n ti rè wá dáa kọjá bẹ́ẹ̀. àwa kù tí wọ́n bá mú ọlọ́pàá 100 gbogbo ọlọ́ ẹ̀ká láti gàmà wọ lórí npa o lórí ọ̀rọ̀ tìmọ́tì tó wá gbé nàìjíríà ọbẹ̀ tí máa dá àbí ó dà nǹkan torí àmẹ́yìn òkú ló sọnù àmẹ́yìn òkú ni wọ́n pọ̀ sí àpòjúwe tí wọ́n mú wá ọ̀nà táwọn ọkọ̀ jáde lábàdì tó yẹ kòtò táwọn kan gbẹ́sùn ọ̀fẹ́ mọ́ta mímọ́ mẹ́ tí wọ́n rọ́lù àbáwọn adigunjalè káàtẹ ẹ̀rí wọn mú wọ́n ti pàwọn èèyàn dálẹ̀ àbáwọn ajínigbé bọ̀tẹ̀ èyí tó kíláàrí nínú ilé lábẹ́ òmìnlé tọ́lọ̀ ń sì ní ó yanjú tí ò ìsì ní pé bóyá káwọn tó rùn pé yóò pàmọ́ tó náà ló wá pàmọ́ tọ́lọ̀ ní ó kílíà ìhánàlá tí á mi bá ń bẹnu wọn tó bá jẹ́ bíkì wọ́n gbọ́dọ̀ pa ogun wọn lẹ́sì ìkánà ọ̀rọ̀ báyìí èmi náà mọ̀ bá yín sọ pé kò ní mọ̀ lára nàìjíríà yìí mo ti fẹ́ kútù àkàrí tó jọmọ́ bẹ́ẹ̀ títẹ́ wá lópin nàìjíríà ó da ayẹ mọ́ wà pẹ̀lú mi tí a bá ní kò lè dá mọ́ wà pẹ̀lú mi mo ti sọ fún wọn méjèèjì nínú kútù àná tó ọgbẹ́ ń tá ń ká nípa ọ̀rọ̀ náà àtọ̀rọ̀ àná ní sọ̀rọ̀ báwo sàfánà á bá ìṣẹ́mẹ́ǹtẹ̀ ìlú yóò gà kí ló tó rí la tó wá ń pé ẹmọ ẹwọ ẹmọ bẹ́ẹ̀ ká lọ lọ́dọ̀ láàrin gbọ́ àrígbà ní àwọn èèyàn bá fi ń lọ ayé àtijọba àti sáàtìjọba lé lórí èmi náà nígbà tó kò lè dá mi màá sì ẹ̀kọ́lé ìjà ara mi àtẹni tí n bá ń bá sọ̀rọ̀ pé bó ṣe ìrìn ẹsẹ̀ bó sọ pọ̀ ojú omi kálukú lọ tó bá rí àwọn ẹ̀kọ́ ìṣègùn torí pé pàtí kò má lè dáná ìwò lè máa fi ẹ̀mí ara ẹlẹ́sìn léwu àápẹ́ ẹ̀ sákẹ̀sì tó sáfẹ́wu náà ni torí páwọn ìdìbò olúkí ìyẹn tó gbé fẹ́ǹsì kalẹ̀ tẹ́ǹwó bàtẹ́ ẹsẹ̀ tí ń kawó tẹ́ǹwó aṣọ tó wọ̀ sọ́rùn tí ń kawó tó gbé jíìpù kalẹ̀ ẹ̀yin ò mọ̀ pé dìbò olúkí ni nígbà tó ti níbi ẹ̀dẹ̀yàn àwọn bí tó ká mọ́ sí èsì ìgbésà ìta lónìí ẹ̀wà àtàwọn ìjà bá gbáyé o ó ti kó olè yàn torí pé nígbà tí mo wà ní ilé mo wà ní primary school sájà kan bá ti ya ìbò tó di ajá ní kọ́ ọmọ ìbò yìí kó ló di wọ́n àtàkì ìròyìn lẹ́yìn àwọn bàbá bàbá ló kẹ́ ajá ẹni ó wò lè jẹ́ ìbá àjẹ́ ajá àbálẹ̀ tó bá ti lè ya ìbò lójú wọ́n ti sílẹ̀ pé ẹ pa ẹnu wa ń gbọ́ digolúbi digolúbi ẹ̀yin tẹ́ ẹ̀ sì mọ ibi jájá wọn ṣàgbà ẹ̀ sì lọ bí lọ́wọ́. torí pé nẹ́ẹ̀sì ní kẹ́ ẹ pa digolúbi digolúbi ajá ajá ẹgbẹ́ rẹ̀ tó tóbi jù lọ tó bá rà mú yóò tẹ̀lé wọ́n sáré lọ tọ́jú ajá yẹn tí ò bá gbà wọ́n fò náà tó bá kọ́ ọmọdé mọ̀jèsí yóò mú wọn jẹ tó bá kọ́ làgbàlagbà yóò tún jẹ́ àbí tó ń tọ̀ bá bọ́m̀bẹ̀ pẹ̀lú pọ́lìsì yóò tara rẹ̀ bọ́ sínú ara yìí tọ́wọ́ bá tẹ̀ tọ́wọ́ tún dọwọ́ ọ̀rọ̀ lẹ́ ẹ̀rọ tún ti gbárùkù ó ti borí tí mo tún di ojú gbòòrò nù ọ̀sì táàbì bá wọ̀ lọ́ọ̀nì kí la á fẹ́ ti sáà ìdìbò lójú èèyàn láti ọwọ́ ìjọba fẹ́ ti jẹ́ ìdìbò lójú èèyàn àtàwọn ìdìbò lójú inú ìjọba kò sí fájú tì bí ìbá sáwó mo sọ fún lẹ́ẹ̀kan tẹ̀lé democracy àwọn èèyàn ń pè bọ̀dé democracy àwọn ni kò sí báńkì tí wọ́n díyàn gbé wọ́n gba fifty million wọ́n gba three hundred million àwọn ni o ọ̀tá tá a ní àtìmọ́ àtàwọn tí máa ń yìí wọ́n tó lò fún àwọn èèyàn yẹn o wọ́n nílò wọn ni o sódà kan sá lọ ní nàìjíríà ó ní lẹ́lẹ́ ń hand over nàìjíríà for me for six months ó ń sọ̀rọ̀ facebook mojú omi ti bọ́ lójú ẹ̀ in fact ẹ mọ̀ pé ó sọ̀rọ̀ ní ṣe ní tí ìṣe sójà yìí jẹ́ kán gbé nàìjíríà wá fún treatment pẹ́pẹ́ ìjọba islam lára apply táwọn tí wọ́n bá wọn ṣe bá ti bàjẹ́ kárí kúùtù àwọn èèyàn míì pẹ́pẹ́ tó ń torí pé aláwọ̀ ọmọ gbàbọ̀dì tẹ́lẹ̀ náà àti mọ̀yẹn tẹ́lẹ̀ wọ́n ní sọ bá ti sòótọ́ ẹ̀mí rẹ̀ ló fi ṣòfò yẹn ń bẹnu wọn rẹpẹtẹ tán ti gbé sùmúlẹ̀ káàkiri káàkiri ìdáhùn sí ló àwọn olórí kan máa ń gbó kọ búlù orúkọ búlù wọn máa ń gbà ó rọrùn láti kúrò ń bẹ bó wọn bá ti gba ìtó pé ìtí mo rò kán mo bá ìmọ̀ ìṣèjọba yín lọ́rùn àbí kó ṣe pé akẹ́mi tòun náà ó tán síbẹ̀ kéde pé yóò parẹ́ máa fáìsì ilé àwùjọ yóò tó ẹwọlé ayé gan fúnra rẹ̀ ẹwọ àwọn ìlú ní ìdáǹdà akọ̀ tó dì ìrẹ́lẹ́ ẹwọ́ lọ́wọ́ táwọn gbogbo wọn níta láyé àwọn àníkà ti tò fáwọn ìlú kan tó dì ìrẹ́lọ́pù láyé tí ó pé ayé wọn padà wá dá fáwọn tó tẹ́sì lórílẹ̀-èdè wọn tí bá ń parọ́ ẹlọ́wọ̀tàn ẹlọ́wọ̀tàn àti yóò bá gbogbo ọrọ̀ àárín ọmọ gbogbo àwùjọ máa dáwà lórí báyìí náà lẹ́ẹ̀kan náà síbẹ̀síbẹ̀ náà wọ́n bára wọn fà ní ìtókù wọ́n fi òfin gbára wọn mú òfin tí èsì pé wọ́n kọ́ ọ́lẹ̀ lásán bí bẹ́ẹ̀ kọ́ ìbá tí ibi táwọn èèyàn sáré ìbá burú ju nàìjíríà lọ òfin tí èsì pé wọ́n kọ́ ọ́lẹ̀ lásán wọ́n fi gbára wọn mú òfin bẹ láàrin àwọn olóṣèlú mi ìtàn náà ló bẹ̀rù kéèsì láyé pé ẹni tọ́wọ́ bá gbámú tá a bá gbámú nípa nǹkan báyìí ẹsẹ̀kẹsẹ̀ láàyè ibi fún ìbàjẹ́ sẹ́nítọ̀ kò níbi court sẹ́mi nìkan mú mọ̀tàn yẹn nínú òtí ẹ̀mọ́ kankan bẹ́ẹ̀ èyí tẹ́ ń gbọ́ mi mọ̀ jù mí lọ láyé tá à ń lò ìgbésí ayé jọ̀hún London democracy ní ìfẹ́ pass pé tó ti kówó ìlú ìjẹ òun ní ìdí court wọ́n pa ẹ́sẹ̀tì ni ọmọ ìyá wa ní China ó ní bó ti rá fún nìyẹn ó ní wọn tẹ̀ fẹ́ wéèsì ẹjọ́ èèyàn tó bá sowó ìlú mọ̀kùmọ̀kù because gbéra ẹ̀sìn kó agolo kan ní ọjà ní méjì ní wọ́n fi dìgbẹ́ tó ń wéèsì láì before ọjọ́ fún ènìyàn pé nígbà tó kọ́ọ̀tù ti dájọ́ kílẹ̀ ó sì wáyé tó adóṣù tí ń bọ̀ ó ní wọ́n pa ẹlòmíì ní court premises ìlú tó develop àwọn sọ pé develop country develop country ẹ jẹ́ kan ṣe méjì ọmọ nàìjíríà àti haúsá àti ibo àti yorùbá ta ní olójo nù wa ẹ jẹ́ kan ṣe méjì mẹ́ta kárí ta ní olójo tí wọ́n ṣe méjì mẹ́ta kan pa sẹ́nẹ́tọ̀ méjì pa rẹ́ẹ̀pù kan kájọ wọ lórí NTA àwọn owó kan tí wọ́n ṣe lófò ní kọ́ńtì kan wọ́n gbé dózà wá kó máa tẹ gbogbo ọkọ̀ tí wọ́n fowó rà kó máa tẹ̀ ẹ́ mọ́lẹ̀ tó sọ wọ́n dàgbòrò mílk ìsáyé tẹ kéèsè ní ìsìlámù o sáyé tẹ gbójúlé nìyẹn tẹ́ ń tẹ́ àwọn èèyàn àbí ẹ̀yìn èèyàn kọ́yẹ̀ ní ìta òkú àti transformer mo lọ nìkan yóò ní ilé wò wọ́n lè ti tó tírí mọ̀ àì ìjẹ́ kò jù bẹ́ẹ̀ lọ rí kò sí dáa fọ́mà inú òkùnkùn ni wọ́n wà wọ́n ní sàmbá tí wọ́n dáwọ́ yẹn tán tó bá pé táwọn ara òkú nípa wà mú bí ìwà ní àwọn ètè èhókè gọ́ọ̀nà wà mẹ́ kọmíṣánná pọ̀ mẹ́ àwọn tó pẹ̀lú àwọn nílá nílá nílá pọ̀ mẹ́ ìgbòlà fẹ́ gbé ọ̀rọ̀ ìbò ló gbígbà tírísìmẹ́ntì wo la fẹ́ fún wọn yàtọ̀ sí kọ́rọ̀ ọlọ́run kọ́ fún wọn sí kọ́tùnù náà tún bẹ́ẹ̀ fi haram lọ pé pa ẹ̀mí tọ́lọ̀ wọn wá sí ilé wọ̀ ilá bil haq àfẹ̀mí tó bá tọ́ka pa wọ́n yẹ bí fún yàn láwọn ìlú tẹ́sọ pó lájú wọ́n jẹ́ bí fún yàn wọ́n fi bá pa yàn náà tó bá tẹ̀ ẹni tó sì wá parú ẹni yẹn òun kọ́ la pa yàn ìdájọ́ ló pa adájọ́ gan kọ́ ló gbé nǹkan ló gbé okùn kò gbé òun gan báwọn débi tí wọ́n ti pa tí ò bá ti sírú ẹ̀ láwùjọ yìí tó yẹ fáwọn èèyàn bílí fáwọn tóbi wọ́n pààyàn wọ́n mú jẹ tó jẹ́ fi ọ̀rọ̀ tìmọ́tì ṣe àpèjúwe yìí

bàbá kan ò lè dá ẹran dú títí tó fi jáde láyé níjọ́ tí wọ́n bá dú ẹran kan ní à ah, tó omi ìpé tí ìgbà wọlé ní ìdúnà bàbá ẹ̀sì fẹ́ràn ilẹ̀ kókú bẹ́ẹ̀ súnà náà ní nípa àwọn dábàá wa ìpè tójú wá ti kú máa pé mùsùlùmí ní ó lọ sọ́nù mi àná ò sì fẹ́ káwọn fi kan ṣòfò àti ìtẹ́lẹ̀ nípa pé àkọ̀bẹ̀ ti dábàá lọ́rùn ó ní ìdúrí ìmọ̀bọ́wọ́ ló ṣe rí lọ́tẹ̀ èèyàn kan bá ti pa èèyàn kan tó bá ti parú mọ́jẹ tó bá ti bọ́ mbẹ́ ó lè pa ọgbọ́n níbẹ̀ lọ́gbọ̀n ọ̀tọ̀ ó fi ọlọ́run rà sísọ kò lè jù láì lọ wàláhì làwọn ìlú dákà òjò burúkú nìyẹn àmọ́ tí a bá ti bẹ̀rẹ̀ sí lo òfin ó dà bó jẹ́ pé ẹ̀ẹ́dẹ̀ẹ́dẹ́ níṣẹ̀dá òfin ṣẹ̀dá nínú ẹjẹ́ wáyà kan tí níbi ọlọ́run bá wọn sùnwọ́n ọ̀tà aláwọ̀ àmọ́ yàtọ̀ tó lè mú mi náà ẹni ó tó bá pa mọ́ mi ní òdòdó mú ta àmìjà inú mi tó special bẹ́ẹ̀ náà ní pípa ẹ̀mí kan tí èyí tó dé ìwọ̀ ní pípa irú ẹ̀mí òkú jẹ́ tó máa dánù ọlọ́run wá bẹ́ẹ̀ láti lè ẹ̀mí mú mi fàjẹ̀sà òun jahannam yóò wọ jahannama kọ́ وغضب الله عليه ọlọ́run bínú sí ó di méjì wà láàánà ọlọ́run tẹ̀lélé ó di mẹ́ta wà ádáyàwó adáàbá ní àwòyìmá ìyà tó tóbi ìròyìn ẹ̀ lápọ̀ àwọn tó sì orí tọ́lọ̀ bá bẹ̀rẹ̀ yóò tó máa bẹ̀rún ọdún mẹ́rin nínú àyà mi torí kẹ́ ẹ lè dáàbò bẹ̀ ní kátàmínà aláàbàní Israel bàní Israel àti lọ́rọ̀ yẹn lé wọn lórí àmọ́ pé bẹ́ẹ̀ làwọn àníjọ lọ́wọ́ bá pọ̀ sí àti lọ́rọ̀ yẹn lórí ẹ Mùsá àti lọ́rọ̀ yẹn lórí samariama àtàwọn tó sáájú wọn àtàwọn tó tẹ̀lé wọn ànàwó máa ń fil ard agogo àbàjẹ́ lórí ilẹ̀ fákà ánàmà àpọ̀tàlá náà sájẹ́ ya a bí ipò pa ayé ni ọlọ́mọ wa ìlú tó àkàrùn ayàtà tuntun láti orí àwọn ànẹ́bí ìbànú ìsọ̀rọ̀yìn ẹni wá pa ẹ̀mí kan èdè sí pípa tí wọ́n dájọ́ ẹ̀mí tó tọ́ sí pípa lọ́wọ́ ara ẹ̀mí tí wọ́n dájọ́ fún ìmáàmà èèyàn wọ́n ní ohun tó ń fẹ́ jẹ̀ wá wọ́n ní máa máa wá ó sì wá káàkiri àwọn èèyàn ní akáwọ́lá wọn àkú wọn ní ìlànà ìlànà máa bọ́ dọ́là ní àgbà tẹ̀lé bí ìgbà tó parú fún èèyàn ẹ̀rọ kó gbọ́n lọ́fẹ́ mi bí ìgbà tó parú o wà máa ń ẹ tó bẹ́ẹ̀ ẹni ló gbádà ti máa sí túká kiri tẹ́lá rọrọ̀ àbí ní foundation tó mọ̀ fẹ́ tù bí ẹni dọ́kọ̀ ti pàtì tó pé pàtì náà ló gba sábà bí ikú ẹ̀ abẹ́ bẹ́ẹ̀ ààyè kan ààyè kan ni pé ẹgbin ọ̀rọ̀ náà sànábì tí wọ́n lọ́kàn tí wọ́n lè yè kí ẹ lè jẹ immunity wọ́n ń wọn ò nílò ààyè lágbára kàkà anamá àhìyá náà bí ìgbà tẹ́ sọ gbogbo ayé dára yìí ní o ayé àtàkì tí nàìjíríà rí tó bá tẹ̀ jẹ́ pẹ́sẹ̀ pàmọ́ nígbà míì àmọ́ lórí kan ọ̀dọ́ ọ̀hárá tó bá ti pé di gbogbo èèyàn tí ń bẹ láwùjọ ẹlẹ́ bá ti ṣe eré ní oṣù débẹ̀ eré ní oṣù débẹ̀ ọ wá di pé ẹni tí ò bá mọ ẹ̀rẹ̀ kan àbẹ́ni tí ò lágbára tí wọ́n bá wí tó bá ti dà bẹ́ẹ̀ sáà máa takò àmàtòkò bá tó há jẹ̀mì kò sẹ́ni tí ò lè tọ́wọ̀ ní implication inú àbúrú ẹ̀ tó burú kò sẹ́ni tí ò ní tọ́wọ̀ mẹ́ nínú kàtà àwọn abẹ tọ́jú tí wọ́n jẹ́ jìyà táwọn fi ní ìwòsàn àtàlàáfíà nínú àwùjọ tẹ́tẹ̀ bá kọ̀ ní tàdíìsì àlùsọ́ọ̀t bí kọ́ mọ́tì tó lò á mọ̀ gbé òfin ọlọ́run rólẹ̀ lórí ilẹ̀ tàbá tí ẹ̀wà ti pààyàn tàà ti ṣèwádìí pé ó pààyàn ẹ̀mí ó tàn gbọ́dọ̀ lọ ẹ̀mí ó tàn gbọ́dọ̀ lọ ẹ̀mí rẹ̀ gbọ́dọ̀ lọ àwọn sójà kan wọ́n ní wọn ṣe dáadáa ìjọba olóbi tán lọ pa wọ́n rí wọ́n lè pọ̀ àwọn ọ̀dọ́ yìí tó pé ní ìmú àbòsí náà ni ẹ̀yin lẹ́gbẹ́ ẹ̀yin lẹ́gbẹ́ kí lórúkọ ẹ̀ ìbọn ọdẹ ìbọn ọdẹ ló kà lẹ́yẹ wọn lọ́wọ́ tí ẹni gán lọ kojú ak-47 àti 57 sáwọn wá wọ́n pé àwọn lọ kú ilé ìgbìtì fáwọn lọ jagun fún ọ̀láwọn ológun ọkùnrin ẹ̀dọ̀pọ̀ àwọn dànù kọ́lọ̀ tó kádà pé ẹ̀mí wọn ò ní lọ ní tó bá jẹ́ kí wọ́n pa wọ́n bẹ́ẹ̀ tí ìbá ti tọ́lọ̀ yí padà ẹwọ lè tí ò bá sòfò lọ́nà àbò ibi tó ti wá bọ́ ká pààyàn gan wọn wá pààyàn bẹ́ẹ̀ wọ́n rìn wọ́n wà túgbà ara wọn pé pé awo ni wọ́n fi ń ṣèjọba awo ni wọ́n ń lò wọ́n àfẹ́ ojú òbọ̀rọ̀ sí lágbájá o gbogbo tí ó bá pọ̀ gbogbo àwọn tó wà ẹ̀kẹ́ fún lówó ọlọ́pàá mi ò sì bọ́ sọ́lẹ̀ tó ti sá lọ lórí ọ̀rọ̀ tòmótì torí tí wọ́n bá pààyàn yóò kàn ọ̀la ìjọba bá pààyàn yóò kàn á làbí ń ṣẹlẹ̀ láwùjọ yìí láàbí ń ṣẹlẹ̀ ní àwùjọ yìí ibi tí mo fẹ́ káàkiri àwùjọ yìí ni pé ẹni tí ìsara wọn tí wọ́n kó balẹ̀ yìí èmi àtẹ̀yìn ní ìsara wọn táwọn amara sọ tó ó túmọ̀ sí pé kò sẹ́jú wọn lé ní kóbó báwo wọ́n ṣe ṣe nígbà tí èèyàn sílẹ̀ kò mọ́ ẹ̀ lórí lóṣẹ̀ tí wọ́n sì lórí kójú òtẹ́ẹ̀lì wọn wọ́n ti mọ̀ kó ti sùn ìtàbí mọ̀ pé kìnnìkan máa gbé sílẹ̀ wọ́n ti fi wò kó ti sùn wọ́n á ka fóun gbà kan pátán la haula wala quwwata illa billah tí o bá ti máa bí gùdù penal code ó pààyàn ẹ̀pá tí o bá ti fẹ́rẹ̀ ní orílẹ̀-èdè yìí ó sì máa ń ma lórí àwọn èèyàn yẹn fẹ́rẹ̀ nìkan yéṣe gbogbo ẹ̀wọ̀n omi jọ mẹ́wọ̀n anú tààzẹ̀rọ àti ìdẹ nínú ìdájọ́ ìṣẹ̀ríà ìdá rò pé ìyàbá ẹ̀rẹ́ ti jẹ́ sí èṣe kú tí o bá fẹ́ ti tó dájú pé ká pa ó ń bẹ ẹ̀wọ̀n ń bẹ ẹ̀wọ̀n gbére náà wà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí ò bá ti máa ń tẹ́lẹ̀ àbó ń tẹ́lẹ̀ wá dé lórí àwọn èèyàn kéékèèké nìkan kò sí mọ́ọ̀mù dáadáa mọ́ fáwọn tó dáwà ọ̀nà kan yẹn bí ẹ̀bá sí ẹ̀bá máa pé òdúdú ń bẹ ni ọ̀títọ́ náà ní bí ká máa ń ọmọ ọdún mẹ́wàá tó ọjọ́ kò sí kọ́lá wá sí ní kú wàdèrè búrúkú àléhà àwọn àmì náà wà á yìí ẹni kan ọmọdún méjì 3 years ẹni gbé èèyàn fún sọ́lá ó tún wá ń rojú kókókó láti sọ́lá lẹ́yìn ọdún mẹ́wàá ẹkùn lẹ́gbàá ẹkùn nílàdì ẹkùn lábàlá lẹ́yìn ọrùn èmi tí àwọn ìyá ìbẹ̀rẹ̀ mi ẹ̀dá kẹrí àkùn àwọn àbìnrin àṣẹ àwọn ní mílíọ̀nù mílíọ̀nù tọmọ mùsùlùmí tí ó mọ̀ na láti púpọ̀ náà ló ti bàlágà. ó wá náà níta lọ́dí ní ya kẹ̀rí àjẹ èèyàn ní tó tọ́ sí ìka tó tọ́ sí mú láti rìn mú fi ẹ̀sán tẹ́sẹ̀ èèyàn ẹ̀sán fún kó làbó ti dáadáa. hádù bẹ́ẹ̀ gbé tó ní lórí ilẹ̀ káyẹ́rùmí ní àmútọ́ra àmútọ́ra ọgbàáyìn náà sọ̀rọ̀ àhà ó lé lọ́jú pé kẹ́ ẹ̀dì wómi wómi wómi kẹ́ mẹ́rò nínú ọgbó tó wá bẹ̀rẹ̀ sí lọ fọ́fọ́ sílé kẹ́lọ́n ti sì kẹ́yìn kẹ́ bá fìyà tó tọ́ jẹ nìkan nípa wọ̀lọ́wọ̀ azza wa jalla ọlọ́run bá wa tó tóbi yẹ́sà àwọn bí sultan a máa fi gbà a kankan gbà lọ́wọ́ èèyàn láború máa là ẹ̀zà àbí kùrán nítorí táwọn kó o wá twenty thirty forty years àwọn onípínlẹ̀ ìjọba ọgbà kíákíá ìjọba náà àti kan wọ́n kéré ẹni tíjọba ó fi ìpàtìpà gbà lórí lọ́wọ́ ẹ̀ ó sì wà lọ́kàn láti ṣàbòrò ṣùgbọ́n mọ̀ fọ́wọ́n lẹ̀ sí ibi tíjọba ó ti nílé oró òfin ẹ̀ nìyẹn. ẹ máa wọ àwọn security personnel tó bá ń jẹ́ kó ń bẹ náà máa ń ṣe pàtó mérò lẹ́yìn náà wọn ti pọ̀ tó bọ̀dù nílùú tíjọba ti fẹ́ ṣe bá ti bá gbàgbọ́ lọ́wọ́ àwọn èèyàn àwọn tó wọ sọ nínú àwọn security department àwọn tí ò wọ sọ wọ́n ní àwọn tó wọ sọ lọ ẹ sì jọ máa gbé inú ilé yàrá oníyàrá kọ̀ọ̀kan tóun náà sì lówó tí ń bàjọba ṣiṣẹ́ kò sí rẹ́ǹtì flat ẹ sì ní màláyé ṣe sí àìbèbè torí kan fẹ́ dáàbò bò lú wọn sekúnsekún tẹ́ bá ń máwọn èèyàn yóò mọ ọjà àwọn òbílẹ̀ jẹ́ náà lójú pé àdúgbò ní ajáwọ́ bóun wọn pè ní lágbájá ile se ń gbé jọkọ́ orí pàtí náà ibi náà ti fún one month two months yóò bá yín gbé bẹ̀ òun náà kò ní sáfò ìjọba lọ́rùn wọn mo rí sáfì bẹ́ẹ̀ nínú ní ìtajà láwọn ọjà wọn láwọn òpópónà wọn àwọn tí ò wọ sọ lọ́kùnrin àti lóbìnrin láwọn ti kọ́ ti kúnnú wọn torí wọn pé dáadáa bóbìnrin fẹ́ ti láàbí owó tẹ̀ onílìkọ́bù ló náà òun sì ní fún pàtí èsì awọ ni wọ́n fi ń ṣèjọba béèyàn sì ti fẹ́ rí wọ́n gbé síta wọ́n yìí gbogbo ayé ó mọ̀ bó ti láàbí náà wó bá ilẹ̀ àwọn ìlú yẹn ti di ìlú dáwọn èèyàn tó lágbájá tó ìlú ọ̀rọ̀ ń lọ bí báyìí ń lọ gbé bí báyìí tẹ́ni ìlú ti bí bí bí dáǹsá fún ló ti dá horo ẹni tí ò rí kan sí ẹni tó lóun rí kan sí kan náà ti ń bẹ́ẹ̀ kò sí mọ́kàn balẹ̀ fún. sàhálì ansúmù tahun tẹ́wàá tí wà bẹ́ẹ̀ ní tí wọ́n báyìí. àwa náà fẹ́ ká máa páàsì mẹ́sẹ́jì sí káàkiri àwọn àwùjọ táwa náà wà ilé kan láti wà bí mi máa ń tẹnu mọ́ ẹlòmíì ọ́fíìsì ló ti kúrò ló ti wá bí ìbàjẹ́ ẹ̀bẹ̀ ẹ má dalẹ̀ ẹlòmíì ọjà ló ti ilẹ̀ ló ti wá bí ẹ má bàjẹ́ tó kí sínú ọjà òsúlù wọn sọlọ́lá ọ̀sọ́lá ó patisipéètì lọ́jà láti tú ẹ̀bí à ní bàbá ti mú un lọ pé òde máa jókòó lé àmọ́ ọlọ́jà twenty five before twenty five ó tún ṣòwò fún ara rẹ̀ títí di pé wọ́n mọ̀ lẹ́yìn tí fọkàn tán tó fi náà market islami tó fi lẹ kọjá rí tó fi bá tọ́lọ́ ọ̀mù tí wọ́n fi torí ọyá àtàlùkì àmọ́ ẹ lọ́ka tán ẹ̀ nípa ọgbà fẹ́ẹ̀sì kọ̀ọ̀kan nígbèsí ayé tí bọ́jà ti máa ń lọ́jà nàìjíríà ṣe rí àìmọye orí igun ti bẹ lọ́jà ṣebí mínísírì ti máa rí lábẹ́ òfin ní mínísírì nàìjíríà ṣe rí àìmọye orí burúkú ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ táyé àtàlùkì àmọ́ tí báwọn institutions bó ti yẹ kó rí tí ò ní símúlẹ̀ ń bẹ́ẹ̀ ló ṣe rí wọ́n ń pààyàn káàkiri láti sẹ́kọ́ndì tí wọ́n ń para wọn láwọn ẹgbẹ́ ara wọn ẹgbẹ́ ibẹ̀ làwọn ti bẹ̀rẹ̀ àwọn olùgbé primary school àwọn táwọn sọ pé ẹjẹ́ káwọn àgbàlagbà ṣe àwọn àgbàlagbà lọ́wọ́ àfẹ́ ẹjẹ́ kọ́dọ̀ ṣe ọ̀dọ́ ìmùlẹ̀ ọ̀dọ́ tó gbó tó di gírí nínú sí àwọn ẹ̀ dábàá náà tó bàbá ẹ̀ sọ̀kalẹ̀ ẹ̀ sọ pé òun ni kó tó bá ṣe lọ pé kò lè tó báyìí tọ́jọ́ ẹ̀ bá délé ọ̀dọ́ tó bẹ̀rẹ̀ ọlọ́run ọ̀dọ́ tó pé secret court bàbá náà secret court ọlọ́run bẹ̀rẹ̀ tó ti pa nígbà tó ọ̀rẹ́ tó sàgbára á ń bẹ̀rẹ̀ gbàgbọ́ ẹ̀ wá mi tó àdúgbò àgbára tó mọ̀ wá máa ń káàkiri pẹ̀lú ọ̀dà o ti sọ pé táwọn yẹn bá dáwọn oníta lọ àwọn oníta lọ oníta lọ náà ní kọ́lọ́ lọ́tọ́ lọ́rọ̀ fún lò tí ò bá sí hóòpù láyé mọ́ ẹ mọ́tẹ́ kálíkì àmọ́ bọ̀ tí ò bá sí hóòpù ní ayé mọ́ ó kọ́ ẹ̀ kan méjèèjì láti kò dá rọ́bà ní àfihàn fi tún níyà àtànà wákìlá àkẹ́rọ̀tì àtànà tí ti tún ní aláti bọ́ ọmù kan pélé wọn lọ bọ́ wà láì ìbìtìbì kápó tó parí sí nìyẹn àkúlù wọn tẹ̀sí náà wọn tẹ̀sí lọ́wọ́ àtàrà ìwọ́lá fún ìyàwó وأذل شرك المشركين ودمر أعداءنا أعداءك أعداء الدين اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على إبراهيم وعلى ال ابراهيم وبارك على محمد وعلى ال محمد كما باركت على إبراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد عباد الله إن الله يعمل بالعدل والاحسان وايتاء ذي وينهى عن الفحشاء والمنكر والبغي يعيدكم لعلكم تذكرون فاذكروا الله تعالى يذكركم واشكروه على نعمه وآلائه يزدكم ولذكر الله تعالى أكبر والله يعلم ما تصنعون